والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كيف تسمى اللهم بلغ وصيص النبي محمد صلى الله عليه وآله وسلم يعني gbogbo وين èèyàn ọmọ anabi muhammed Sọlọ àdìsẹlẹm ọfíìsì ìránṣẹ́ òpin àwọn anabi aṣíwájú gbogbo ránṣẹ́ ó lè bàjẹ́ pé oní àlẹni tó lọ́wọ́ ọba yóò sọ àkùránì kalẹ̀ fún ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó sì ṣe tó ma pè ní ẹ ojú ọ̀nà ìmọ́lẹ̀ àtùpà tí ń tẹ ìmọ́lẹ̀ fún gbogbo àgbáńlá yìí afúnni ní ròdùnú fún àwọn tó bá tẹ̀lé tọ́lọ́ olùkìlọ̀ fúnni fún àwọn ẹni tí wọ́n bá kọ́ tí ikú tán pọ̀ láti tẹ̀ láti ọlọ́run ìlànà ànábì rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run ẹlẹ́dàá wọn wá sẹ́sẹ̀ àwọn sàhábà fànàbí ó fi wọn ó fi wọn pẹ̀lú ẹ̀ àwọn jẹ́ni tó so ike ọkàn rẹ̀ dá ọ̀dà ti kejì lẹ́yìn ọkàn nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ni tó so ike aṣojú ńlá fún ẹ̀sìn Islam ní gbogbo orí mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀dọ́ wọn lágbàá tààfi ma alukur'an ọ̀dọ̀ wọn lágbà tààfi ma sunna anabi sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà yìí gbogbo wọn pátá ẹni àpọ́nlé ẹni ọ̀wọ́ ńlá ni làwọn sọ̀hábà yìí jẹ́ ọ̀ràn àyàn ni ló jẹ́ lórí wa ká bo ìwà wọn fún wa ká fọwọ́ wọn wọ̀ wọn ká fi àyè wọn eléyìí tọ́ga tó lóòrìn kàfi fún wa nítorí gbogbo bó ti ṣe léwu káwọ́ ga tó ká ná ga tó a lè tó àwọn sàhábà yìí torí ẹ nínú gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa wọn kì í kọyìn àwọn sàhábà kiri wọn máa ń pọ́n wọn lé wọn máa ṣe àgbéga ayé wọn àti ipò wọn wọn sì jẹ́ ẹni tó ṣe wípé wọn máa ń tọrọ àlékún. ìyọ́nú ọlọ́run fún àwọn sọ̀hábà yìí nítorí ṣẹlẹ̀ láàrin wọn tó fagbọ́n mi sí mi ò tó ahlu sunnati wal máa ń ahọ́n wọn ró níbi mímá tí ọkàn wọn nítorí pé fìtínà lọ́wọ́ bọ̀ sọ pé kí wa kókó nínú ẹ̀ kí ló dé a ahọ́n wa pẹ̀lú ẹ̀ wọn máa yọ sàhábà fún sàhábà wọn máa pọ́n wọn lé wọn sì máa gbé wọn sí ààyè yẹ wọn kì í jẹ wọn kì í sọ̀rọ̀ wọn láì dá sàhábà kéré ìbí tóbi ni sàhábà ń jẹ ọ̀ràn yẹn ló jẹ́ wa tí ń bu ìkún wa tí ń fọlá fún wa eléyìí tí ò ní sọ wọn wọn. tọ́wọ́ ama gbogbo ẹni tó bá fira rẹ̀ tó fi ṣe ọ̀tá fáwọn sàhábà ọ̀tá rẹ̀ làwa náà gbogbo ẹni tó bá ní àwọn sàhábà lòkúta àdìgbòlù tó wọn máa rọ́ọ̀lù ọmọ kọ́ àná létí òun àní rọ́ọ̀lù lásán àtún rọ̀dànù sínú gbó àrọ̀dànù sójú àgbàrá omi ó gbé dànù orí ìdí ẹlẹ́yìí al Malik wọ́n ní ẹnìkan ò sí tí bíbẹ sọ̀hábà tí wọ́n máa jẹ́ ìbànújẹ́ fún ẹnìkan ò sí tí bíbẹ sọ̀hábà tí wọ́n máa jẹ́ ìbànújẹ́ fún àfàwọn kèfèrí gẹ́gẹ́ bí ọlọ́run ọbẹ̀ lẹ́yà wa ó ti ṣe sọ ní ìgbà tí ń ròyìn àwọn sọ̀hábà wọ́n ní lè yaghidha bihimul kuffar lọ́n sí àwọn sọ̀hábà bó ti ṣe sin wọ́n yìí kó lè bá a máa fi wọ́n dárí bí àwọn kèfèrí ó ṣe àwọn sàhábà bó ti ṣe ṣe wọ́n yìí kó lè bá a máa fi wọ́n dáná bí àwọn kèfèrí torí ẹ̀ ọ̀sàhábà ọ̀rẹ́ wa ni wọ́n aṣíwájú ńlá ni wọ́n jẹ́ fún wa ẹni tá a fẹ́ràn gidigidi ni wọ́n lè anáhùn sọ̀fọ̀rọ̀ ọ̀nà wọ́n ọ̀màna ọ̀húnà àwọn náà ni ambassadors ti ẹ̀sìn Islam àwọn náà sì ni ẹni tó ṣe fọkàn fún ẹ̀sìn Islam. a gbọ́dọ̀ fi àyè gba ẹnikẹ́ni láti máa wá fẹnu wa rọ́ọ̀fù nípa ọ̀kan nínú àwọn sọ̀hábà èyí yìí wo lè jẹ́ nínú àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sẹ́lẹ̀m oní láti la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi fawalladhi nafsi ẹ̀dẹ́ lọ́wọ́ anfaqa ahadukum mẹ́tìlá uhudin dhahaba ma balagha mudda ahadihim mọ́nà nasifa. ẹ má máa bú àwọn sàhábà mi ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tẹ́nìkan nínú yín tó bá náà tó tó kẹ Uhud lọ́wọ́ gold tó fi ṣe sàrà tó fi ṣe rere sójú ọ̀nà ọlọ́run kò ní gbalada múdù kan eléyìí tí sọ àbí bá fi tọrẹ bẹ́ẹ̀ múdù kan lọ́n kò tí ẹni gbalada adájí múdù wọn àwa sọ kí ni pàtó ní sàhábà náà fi ṣe sàrà tó fi ní gba múdù kan rú tiẹ̀ ìyẹn ni pé kò bá jẹ́ rì kò bá jẹ́ pẹ̀ kò bá jẹ́ gaari kò bá jẹ́ pẹ̀ ó lè gba aládàá mútu kan sàhábì á ń bọ̀sibọ̀si ó lè gba aládàá adájí mútu á ń bọ̀sibọ̀si kó gba aládàá mútu kan tó a fi léyìí a fi sọ̀rọ̀ tó síwájú dánilẹ́kọ̀ọ́ wa ló náà ní pé tó bá níbi èrè kó ṣe ṣùgbọ́n táwọn sàhábà kan pa pápá jùlọ lórílẹ̀‐èdè ibi táwa wà yìí á rí i pé pọ̀lọpọ̀ sí náà. ọ̀pọ̀lọpọ̀ ọrụ náà ló ti tàn ká ti di tọrọ láwùjọ wa rí nínú àwọn ẹni pé ọmọ orílẹ̀-èdè kan náà tó yẹ àwọn ọmọ àbú àwọn sọ̀hábà ni bíbú sọ̀hábà làwọn fi ń sẹ́sìn bí àwọn ṣíà ọlọ́run ọba kó túnbọ̀ dojú tì wọ́n àwọn sọ̀hábà kọjá ẹni tí èèyàn máa yẹnu sí hum sufarauna wa umanahun wa umanauna tá a bá fi àyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa bẹnu àtẹ́lù wọn bá wọn jẹ́ eléyìí ó ṣe sábà bí kí wọ́n máa bẹnu àtẹ́lù alukur'an kí wọ́n sì máa ba alukur'an jẹ́ torí di eléyìí eléyìí jẹba ní tó bá ní ìbéèrè kò sí. aleykum salaam. alhamdulilayi kò irú ìbéèrè yìí náà ni gbogbo mùsùlùmí gidi máa ṣe nípa ti àwọn èèyàn yìí wọ́n sọ pé ti ń bẹ lọ́dọ̀ wa mẹ́tẹ̀ ti ń bẹ lọ́dọ̀ àwọn ni sọ pé ni àwọn ò wọ́n gbogbo sàhábà tó di ni ṣùgbọ́n àwọn èèyàn tó wà lé ayé wọ́n pa jùlọ àwọn olùmọ̀ nínú wọn wọ́n yí pé wọ́n kèfèrí ìdínú tá a fi pè wọ́n ní kèfèrí a lè rí èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n ti dájọ́ kèfèrí ni wọ́n ṣùgbọ́n kí wọ́n péjọ kẹ́nu wọn kó lórí pé kèfèrí làwọn èèyàn yìí wọ́n ti kó nu Islam wọ́n àti ìrìsè gẹ́gẹ́ bí ṣe nípa ti àwọn Qadiyaniyya àwọn Ahmadiyya ẹnu wọn ti kò lórí báwọn lè kó fáàr wọn pé kí ló dé dànù wọn kò lórí àwọn lè àtàwọn àtẹ̀yìn náà à ń béèrè kí ló dé naam aleykum salaam ẹ kẹ́sì máa kẹ́sì ájì là ń lọ sí o kẹ́sì ájì là ń lọ sí iran àti rẹ́gbẹ̀ là lọ sí nítorí pé àwọn àwọn ka ìwọ́de kún ẹ̀sìn ìwọ́de ju gbogbo ẹ̀sìn táwa sí lọ lọ́dọ̀ wọn wọ́n sọ pé àsìkò àti ṣe sọ̀láàtì ò ti tó àsìkò àti yọ zakati ò ti tó àsìkò àti ṣe sùyàmù kò ti tó àsìkò àti ṣe hajj kò ti tó ńgbà wọn ni ó tó ẹ̀yin olórí ibú ọ̀dà lọ́dọ̀ yín wọ́n nígbà tí mahadi kan bá dé mahadi rọ́ mahadi rọ́ torí mahadi rọ́ làwọn retí lọ́dún ìgbà tó bá dé torí àwọn ní kúránì kan tó ń pè ní mùsùlùmí Fatima mùsùlùmí Fatima báwo. so ètò abanilọ́kànjẹ́ ni kó àwọn ọmọ kan ti àtúndì wọn náà ọmọ Yorùbá náà táwọn náà tún gbé kàkà lórí social media tẹ́fí dìfẹ́ǹdì ṣíà tẹ́fà gbọ́tẹ̀ sọ̀rọ̀ nípa aburú tó wà ṣíà káwọn èèyàn wa wọ́n máa try sọ pé àwọn kan ni wọ́n bá wí àti pé níta ń sọ wọ́n parọ́ mọ́ ṣíà ni nígbà òní wọ́n di ṣíà tó fi mọ̀ pé wọ́n ni fún àánú kọlọ wọn kọ máa sì wá lọnà náà aleykum salaam. wọ́n ní arọ tí ò lẹ́sẹ̀ tí ó fi rìn tó ẹ pé rírà ló ń rà sọ́run yẹn ni kò lọ sí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni yọ lọ sí mọ́ṣáláṣí mọ́ ni nítorí tí wọ́n bá ní wọ́n pín owó yọ rà lọ náà tó nítorí yọ lọ sí sọ́láàtì wọ́n àti wọ́n kan sọ́láàtì lẹ́fẹ̀ẹ́ yan sọ́láàtì jẹ́ yọ lọ sọlá naam aleykum salaam. ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run kí máa mú kó dọ́wájú ìmáàmù kọ́tọ̀ òfin ọlọ́run sọ pé innama ju'ila al-imamu li yu'tamma bihi wọ́n fi imam sí iwájú kẹ́lẹ́ máa wà òkọ́sí rẹ̀ fala tataqaddamu alayhi ẹ má gbọ́ àrùmá lọ. ẹ gbọ́dọ̀ sẹ́ńtì yóò ṣe kó tó ṣe ó lè yàtọ̀ bá ṣe tiẹ̀ tán kẹ́yìn tó ṣe tiẹ̀ torí làwọn sàhábà sọ pé táwọn máa ń ṣe sọ láti lẹ́yìn Ànábì sallallahu alayhi wa nǹkan táwọn Ànábì ń ṣe lọ́wọ́lọ́wọ́ àní ṣe ó dìgbà tó bá dákẹ́ tó bá dákẹ́ pẹ̀lú takbir at Allahu akbar ó dìgbà tó bá dákẹ́ ká tó lọ rùkú Allahu akbar ó dìgbà tó bá dákẹ́ ká tó lọ forí kanlẹ̀ Allahu akbar tó sókè so bẹ́ẹ̀ ni torí kéèyàn ọmọ bàjẹ́ pé ó síwájú imam má síwájú pẹ̀lú sẹ́ má síwájú rẹ̀ náà bí tó dúró sí ilé ìlọrọ àwọn olùmọ̀ tọrọ wọn tẹ́wọ̀n kọtọ́ka dúró níwájú imam kọtọ́ka dúró níwájú imam imam malik rahimahullah àwọn sọ pé dúró níwájú imam kò sí tó burú kó bá sọ láti mọ́sálásí kún ó lè dúró níwájú imam lọ́dọ̀ malik ọrọ yẹn ọ̀dọ́gba rárá ọ̀dọ́gba rárá nítorí pé imam àwọn wá àwòkọ́sí rẹ̀ ní bóòlù tí wọ́n wá àwòkọ́sí yẹn ti wà ẹni tí wá kò àwọn olùmọ̀tí wọn sọ pé dandan àfi lẹ́yìn imam wọn ní tí gbogbo àyè bá ti dá lẹ́yìn imam tí ò wá sáyè má ní gbogbo bí tá a lè pè lẹ́yìn imam àfi lágun awájú imam tó sì jẹ́ pé sọ̀láàtì tàn sí bí sọ̀láàtì jẹ́nàzà bí sọ̀láàtì jùmọ̀à bí sọ̀láàtì láyídáyì ajẹ́pẹ́ àlè dúró níwájú imam nígbà náà à ń ṣe sọ̀láàtì sókùlà àbá ń ṣe sọ̀láàtì jùmọ̀à àbá ń ṣe sọ̀láàtì láyídáyì àlejò wọn ju ìmáàmù nígbà tí ọba ti sáyè ní ẹ̀yìn ìmáàmù ìgbà wo láwọn sọ kókò sáyè lẹ́yìn ìmáàmù bí mo lásì ń bìnís níjẹ́ ni òtó sáyè lẹ́yìn ìmáàmù ẹ̀ máa tó lọ ni ẹ̀ máa tó lọ ẹ̀ máa tó lọ tẹ́fì wá express ẹ̀ máa tó lọ ẹ̀ máa tó lọ tẹ́fì máa lọ mo rò pé yẹ ìgbà náà la sọ pé ayé ti wá tẹ́ńbẹ́ náà gbẹ ti blọọk a sọ pé ayé ti tán lẹ́yìn ìmáàmù náà. ṣe ní haram kò síbi àtìlẹ́ tí wọ́n á ti imam ní haram kò sí kò síbi tẹ́ ti dúró láram tẹ́ lè dúró wájú imam nítorí pé ní haram tó bá pé haram al-Makki nígbà tí wọ́n bá tó wọ́n bá tó yìí kàkà bàbá rẹ̀ nǹkan tó jófin ni pé agbọ́bí tí ìmáàmù dúró ń bì ẹnìkan ò lọ wájú ẹ̀ àmọ́ gbogbo àyíká yòókù ọba àdúró níbi tó ju ibi tó ìmáàmù wà níbi tó lè máàmù dúró lọ kò sí wàhálà mbẹ torí rẹ̀ ò lè dúró wájú ìmà torí ẹ lẹsẹ tí lè máàmù bá dúró báyìí ní haramu ti Mẹ́kà ẹ rí tí àwọn ọlọ́pàá tí wọ́n máa lé àwọn yẹn tó bá ti fẹ́ dúró níbi tó jẹ́ wájú ìmáàmù ya hajj hajj ta'khir ya hajj máa lọ sẹ́yìn ya hajj àbí òye wa tó kò lè tètè kó dúró síwájú ìmáàmù bẹ́ẹ̀ so gbogbo bí yókù tó bá ti dúró ò lè wà níwájú ìmáàmù láéláé. sọ eléyìí jẹ́ àti wá jẹ́ pé haram anabi sallallahu alaihi wa ó tún lè imam nítorí pé imam wà ní sákúrájú mọ́ṣáláṣí ni imam wà ní rubish síwájú mọ́ṣáláṣí ibi tó wà wá sẹ́yìn díẹ̀ yé sáré ògiri gángan ọ̀rọ̀ àwa sẹ́yìn díẹ̀ nítorí pé gba yóò náà ni kò so lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ń ṣe lẹ́yìn nítorí gba mọ́tò wà wájú mọ́ṣáláṣí níwájú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam déédéé ẹ̀yìn tó lè gba mọ́tò wà ní ìmáàmù wa wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n lè fẹ́ gbùkù wa tí wọ́n fẹ́ ṣe sọ̀látùl jánásà sí la agbọn wájú tí wọ́n ṣe tó lè gba mọ́tò ni wọ́n kó àwọn òkú yẹn sí ibẹ̀ ni lè máàmù ti wá ṣe sọ̀látùl jánásà sí wọn tọ ó sì tún ní pé mọ́sálásí ànábì náà sallallahu alaihi wasallam kò bá àjàgùn àbí bábù sàlámù bì ló ti dúró àbágun abábù jibril lọ́ba ti dúró ó rí jẹ́ ti gbá àwọn àmì kan síbẹ̀ pé ibi ni dédé ẹ̀yin imam mọ́ta ayọ̀ bíi kọ́ mọ́ba lọ dúró níwájú imam wọ́n ti kọ́ ní gbogbo èdè ayé abẹ́yẹ̀ orí ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam Yusuf onítọ̀ bá ti lè kọjá àbí tí wọ́n fàmì sí òun gbàgbé ẹ̀ ò ní sọ̀lá tì fẹlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ torí ẹ̀ ká mọ̀ tí wọ́n wájú imam kọ̀sáyìf kọ̀sáyìf àyàfi tí gbogbo ayé bá ti há lẹ́yìn imam à ń sì ń ṣe sọ̀látùl janaza àbí sọ̀látùl jumu'a àbí sọ̀látùl ìdẹ̀yì náà. aleykum salaam tó náà. jésù lẹ́yìn fatia ni ó dùn yọ ka fatia yọ ka súra lẹ́yìn rẹ̀ yọ dake lẹ́yìn tó bá ka súra yẹn tán kó tó rùkú eléyìí lọ́wọ́ anu sunna anabi sallallahu alayhi wa sallam pípé lẹ́yìn tó bá ka súra tán kó tó ni mà dake di yọ díẹ̀ ni o bí ìgbà tó ṣe pé mímí tí mo balance pẹ̀lú kí ó tí mo ń ké ẹ jẹ́ kí n mí ìtumọ̀ ti dákẹ́ nìkan ṣe pé ọ́ dákẹ́ purposely kílọ̀kàn ọkà fati ọkà fati àbí wọ́n ló lose mo rò pé gẹ́ẹ̀t dínú sísọ ààbà mọ̀tàlẹ́bí sọlá àṣìṣọ́lá làálẹ́kùn tọkọrọ òun àkọlùfẹ́ ìmàmíkù bẹ́ẹ̀ máa ń ka kí ọlẹ́yìn lè máa mú yín ni wọ́n ní hẹ́dẹ́ ni ọ̀rọ̀ sọ̀rọ̀ anábì tí láì gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ máa fi fati ànìkan. so sahabi sọ pé òun ha tí ànábì máa ń dákẹ́ láyè méjì nù sọ̀láàtì tẹ́wọ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì tẹkbírọ̀ tó lè fa kótó ti kó kéfàtì àmàdàkẹ́ níbẹ̀rẹ̀ sọ̀lá àwọn olùmọ̀sọ pé tó bá lè tètè kéfàtì àti ẹ̀ náà ń bẹ̀ yẹn àwa wáàyè ni òsín tọ́ka imam pẹ̀lú pé òkè òkè because everybody is fighting for his own right bàbá wọ ọkẹ bàbá wọ ọmọkẹ wọlọ́mà ọkà gbára gbóná ni wọ́n sì ti sọ fún wa pé la salata liman lam yaqra bi ummil kitab torí rẹ̀ tí màá bá ti bẹ̀rẹ̀ dùn áwòlì sèfà torí pé àdúrà yìí gùn wọ́n tètè ṣe tó short ó tètè ka fati àti ẹ̀kú tó di kọ́dẹ́nu lé fati àti ẹ̀ eléyìí ò sínú jẹ́ máa sọ pé ìyapa sí imam nítorí pé ìyapa sí imam ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó hàn yàtọ̀ sí táǹsì jẹjẹjẹjẹ ní ti tọ́ba rùkù ìmáàmù rẹ òun fẹsẹ̀ ń tún un ṣe pé <coughs> ní rùkù. وقت سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي tani ó mọ̀ tani ó mọ̀ ọkọ ọgbà wájú ìmáàmù lọ kí ló kàn pẹ̀lú sìmẹsìmẹ tí ìmáàmù sí mo rò pé yé wa kò sẹ́ni tí máa mú yàn fúnra àwọn eléyìí àwọn kan tẹ̀ ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ kò sẹ́ni tí ó sọ pé dúró de lè máàmù tí ọgbọ́n ti ń sọ tẹ́lẹ̀ tó fi dúró de ọgbọ́n nǹkan ti ń sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ sọ hábí sọ pé tó bá bẹ̀rẹ̀ sọ́láàtì ó máa ń dákẹ́ kìí ṣe rákà kejì o kìí ṣe rákà kẹta kìí ṣe kẹrin rákà alákọ̀ọ́kọ́ lásán à ń wá àyè tá a lè fi fáti àti wá sí ni sábà tó wọn sọ pé tó bá ké sórí àtẹ gbogbo rákà kó tó di kórùkù àwọn rákà tá ń ti kí ó sókè kó tó di kórùkù mo fura pé máa ń dákẹ́ àti pé àwọn ìmáàmù tiwa náà wọn á lo súnà yẹn fáwọn náà wọn ra dákẹ́ díẹ̀ kìí ṣe kó máa sọ fún lè máa ń pé dídákẹ́ díẹ̀ ń dákẹ́ kò tó wa kà fáti àkílọ́kọ̀ mi mo rò pé yé wa ìwọ náà sáré ìwọ náà ń dúra rẹ ò ń du láti rẹ ní. eléyìí jẹ́ bó ṣe jẹ́. aleykum salaam. èèyàn ti ń tẹ̀lé súnà wọ́n á pè yàn lágbólé yàn kó wá kí lọ́kàn pẹ̀lú ọba ṣé ọmọ ọba lónìí ká lọ́ba rọ máa ṣàlàyé ìṣòkà gbọ́ ìwọ wa lọ jọba fa. <laughs> Uh, if eradicated sọjọba ó ní pé píríncípù tó tẹ̀lé tí wọ́n fi jọba nù ó rúgbọ́ ayé <laughs> ó ní kọ́kọ́ rí parẹ́ kó tó jọba tó bá rí parẹ́ kó tó dọ̀rọ̀ àti pé yẹs wọ́n lọ yẹ kó ọjọba àmọ́ wọn náà ti rúgbó ayé kan orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ọ̀rọ̀ adìtẹ̀ ọlọ́fẹ́ pa kíni rẹ̀ ó tó bẹ̀ ọjà bó ti ṣe jẹjà rẹ̀ ọmọ pé ẹbọ kì í gbèjà ara rẹ̀ àwọn ẹni tí ń ṣẹbọ ní máa gbèjà ẹbọ bàdí táà tọ́ba kan bá jẹ́ nìsí àkọ́kọ́ ò tó bẹ̀ tọ́jọba ó ṣe gbogbo orò gbogbo ẹbọ náà ni ó wá jọba tán lọ wá ṣẹ̀ṣẹ̀ máa lóró ọjọ́ bá tán lọ ẹsẹ̀ mọ́lẹ́bọ lọ́wọ́ aṣọ pé ọ̀fẹ́ parí à mẹ́wàá rẹ̀ ò tó bẹ̀ torí pé wọ́n sọ fún ọ pé ìwé ṣe sọ kó tó jọba ìgbé ní tó lọ sí ni torí di eléyìí báyìí ó lè má gbìyànjú o kó ọ parẹ́ ó ṣe kínní o so àwọn náà sọ pé àwọn alálàálẹ̀ yìí ò ní gbà so àwọn kúrò ń bẹ́tì òsà wọn kò ní jẹ́ àbí òye wa so òsàn kí èso ni ò ní gbà àwọn ẹni tí ń bọ́ àwọn ẹni ò ní gbà àwọn ẹni ọmọ àṣàṣì ọtí ọ̀fẹ́ pa ọ́ torí pé o ti fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe lónìí wọ́n wá sọ pé dandan yẹ kójú rẹ rí ojú tẹ́nìkan ò ó dàbí ìlú kanu ó lẹ́nìkan jọba tí wọ́n sọ pé òun tó ń ara sọ́ọ̀sì lòun so kàkà kí wọ́n máa sọ̀rọ̀ kó máa ṣẹbọ kó máa sòòṣà kùrùsẹ́ẹ̀dì wọ́n máa ṣe ọba fẹ́ crusadiláìsì ọ̀rọ̀ ọba nílùú wọn àfà táwọn baba ló sá dáná sí ń bì so lọ́ba ti pé gbogbo nǹkan rẹ̀ bí àrélu bí àjálù bí àgbákò gbogbo ẹ̀ ń sáń rọ́ lura wọn fún ọ̀padà tó jó iná líle horo rẹ̀ padà lọ́padà yágbẹ́yìn eléyìí jẹ́ àbòsí kí ni wọ́n wá dédìí ọba tẹ́lẹ̀ ní kí ni wọ́n fẹ́ fi tẹ́ àdúgbò jẹ́ lè máàmù torí ẹ̀ Islam ò ṣe kọ̀kọ́ tọ́rọ̀ àti jẹ́ máàmù àmàní ẹ má jẹ lè má mu ẹsẹ lè má mu torí tó o bá tún jẹ ọ sọ pé wọn ti ké kíní kan bọ ní kíní kan lọ́wọ́ ó pa bẹ́ẹ̀ ní tí ó bọ torí pé kú ní gbẹ̀wù lọ́rùn ewúrẹ́ ìgbà tí wọn sì ṣe ewúrẹ́ tó ọjọ́ bó ti ṣe jọjà rẹ ọba kí. wàhálà ikú sọlá.

so nítorí de eléyìí agbára rẹ ọ̀kan kankan la hawla wala quwwata illa billahi lẹ́bù lọ́wà tó náà láàmú wà títí láéláé but ní ìsìn ọ̀hàn dáadáa so ẹni tán gàrí tó a sọ kó rí pé bàbá òun igbó ni wọ́n ń tà kò sì lè dá dúró sẹ́mi pé ó rí àkọjá àbí tó kó rí ìrànmọ́ so nítorí de lè kọ́ yẹ kó tí ì rí ìrànmọ́ rí bẹ́ẹ̀ tó bá di pé ọwọ́ rẹ tẹ̀kù dà wọ́n lè dá dúró f sọ wá fi hàn ní nǹkan tó ń ṣe yí ọ̀dà tọ́lọ̀ bá tún á ràn ọ́ lọ́wọ́ wọn náà bá ti rówó débi kó o lè dá owó rẹ padà fún wa ti rẹ́dì bọ́lá ń sọ báyìí mi tó jẹ́ pé mo sponsor ẹ mo ti èlò rẹ sponsor èlò rẹ fi sponsor ẹ má bínú ẹ má yáwó lẹ́yìn ogún ọdún èèyàn lè san padà ẹ ṣeun owó yín nù ọ̀tàn àbí ọ̀tàn ọ̀tàn ọjà ìbọ̀tún kò sínú kó ọjọ́ mùnàfíkì. Alaikum salaam. tí wàá jẹ wípé ìmáàmù rẹ ṣe ìpè kan ṣe ń ṣe pẹ̀lú ìpínlẹ̀ àgbà pọ̀ èèyàn báwọn pẹ̀lẹ́ sọ láàrin nígbà tí ìmáàmù ṣe ìpè kan ọ̀rọ̀ ti wà ní ilé ìpínlẹ̀ tó jọ ìsọ̀ láàrin ìgbà tí ìmáàmù wa ṣe fún tó fẹ́ pé ìpè kan ṣe ìdáhùn ìpínlẹ̀ àgbà ẹni tí kò bá wọn pẹ̀lẹ́ yẹn báwo ṣe máa ṣe bákan náà ẹgbẹ́ yẹn pé òun náà bá wọn pẹ̀lẹ́ pọ̀ ó jọ ìwọ̀n níbẹ̀ nígbà tí ìmáàmù ṣe ìpè kan sọ́kàn àbí ọkàn nǹkan tí wọ́n máa wò ni pé nígbà tí lè máa ń bá ṣàṣìṣe bóyá yóò forí kanlẹ̀ ká tó sálámà àbí yóò forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti sálámà ntẹ́yìn ọmọ sàkíyèsí ni pé sẹ́mi ọba tóra kàkan àbí ìbá tóra kàkan lẹ́yìn lè má mọ̀ tẹ́ bá ti bá tóra kàkan ntó ṣe ti ṣe yín àmọ́ tẹ́ bá ti bá tóra kàkan ntọ́ bá rí ó ṣe kọ̀kan yín òfin tó dé nu ẹni tó bá tó rákà kan tó bá jẹ́ pé kọ̀bùlí ní bá ń ṣe ó ń forí kanlẹ̀ kó tó sálámà yín náà tẹ̀lé tó bá jẹ́ pé bàdí ni ẹ dúró dìgbà tẹ́yìn bá parí sọ láti yín ẹ̀yin náà forí kanlẹ̀ àmọ́tẹ́mi ọ̀bá bá tó rákà kan ọ̀bá jẹ́ kọ̀bùlí ní èmi níwò wọn o máa jókòó mi títí òfin sálámà tó bá jẹ́ pé bàdí ni tí wọ́n bá sálámà kọ̀ọ̀kan mi ìní forí kankan kanlẹ̀ lẹ́yìn sí sálámà tèmi píríncípù rẹ̀ ni pé ṣé mo bá tó rákà kan tí mo bá bá tó rákà kan ètò ṣe ti sèmi náà tí bá bá tó rákà kan ó nìkan ṣe kò sèmi náà. alaikum salaam. owó tí ẹ wọ́n lè fẹ́ mọ̀ lára pọ́ọ̀sì rẹ̀ ti kú. tẹlifóònù nọ́mbà nǹkankan kò sí mẹ́ ṣé fọ́tò tó láti fi hàn yẹn pé yẹn ti kú ṣé fọ́tò yẹn ó tó láti mú yẹn mà kó ti kú fọ́tò tẹ bá rí níta ẹ ṣé tẹ bá ti rí fọ́tò ẹnìkan níta. àhán tó sọnù tọ akọni pé gbogbo tí yẹn bá rí tí yẹn bá fi lè he ẹ gbọ́dọ̀ he àfi pẹ̀lú àníyàn pé ẹwà ẹni tó ní ẹ ẹ má he pẹ̀lú ẹ̀mí pé gbogbo ẹni tó bá ti ṣe yẹn kéré ń jàǹbá ẹ máa fi wẹ́lọ̀ láyé wa lónìí báyìí ọ̀nà tẹ́ fi wẹ́lọ̀ ọ̀pọ̀ eléyìí tó rọrùn jù náà ní kéńté yẹn rí he láàrin oríta tí à ń bá jáde ń bí sóríta títì ńlá ibẹ̀ rí nǹkan yẹn he wa ike àyùbá àmọ́ ẹnìkan bá sọ nǹkan nù láàrin oríta báyìí sí bíi. kó pe nọ́mbà yìí ó sì pè àwọn èèyàn pè rẹ́gẹ́dẹ́ torí táwọn èèyàn sọnù pọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn máa rò pé ibẹ̀ náà ló ti sọnù ọ̀pọ̀lọpọ̀ ní pè pẹ̀lú ẹ̀mí kó fẹ́ jàǹbá yìí o pẹ̀lú ẹ̀mí pò ń fẹ́ gba nǹkan ní nǹkan o ẹlòmíràn tó àìsàn mọ̀ pé àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹ̀ sọnù ní lóòótọ́ bí sábà ti ń pè èèyàn yín lẹ̀ ní bínú èmi sọ nǹkan kan nù irú kí lẹ́yìn oríire lárí kí ni sọ̀rọ̀ títí tọ́lọ̀ wọn fi ṣe tẹ́ẹ̀fì rẹ ní tóní tẹ́bá yà lórí bẹ́ẹ̀ ti ọdún kan tọ́lọ̀ wọn kọ́ pé kárẹ́ ní tóní òfin ẹ̀sìn Islam sọ pé òdì tìyẹn tẹ́bá yà wádìí tẹ́ẹ̀ padà wá mọ̀ pé ẹni tó ní owó yìí tó lọ rí nǹkan àmì lára àpamọ́wọ́ ibi tó fowó sí wọ́n á fi hàn yín kó ti kú kò sí tàbí ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá kú kò kú tán nítorí pé yóò fa àwọn èèyàn lẹ̀ náà ni àwọn yóò fi ilẹ̀ náà láṣojú rẹ̀ ẹ̀yìn ò rí pé tẹ́ni tó kú bá jẹ owó tó jẹ gbèsè wọ́n yóò sọ pé gbèsè ti wọ́ mi nìyẹn níṣẹ́ ni wọ́n lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ni wọ́n máa bá a sanwó eléyìí tó jẹ lómìn yẹn wọ́n lọ bá dá alábàá pé àwọn ọ̀jẹ̀wó kankan ẹni tó jẹ yín lówó ti kú ẹ lọ́ọ́ wàá sọ fún wọn pé báwo wá ni tó bá kó owó tiẹ̀ ní bá ń bẹ lọ́dọ̀ èèyàn tó bá mú wa sẹ́pẹ̀ wọn lọ sọ fún un sàárè ẹ̀yin òkúkú ní sọ bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àá sì sọ pé alghulmu ẹni tó yẹ tó bá jẹ́ pé èrè ni ọjà sí òun ni ó di èrè rẹ̀ òun náà ni ó forí fa tó bá jẹ́ pé fò ni ọjà sí tòkẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ lérè iná lẹ́fara gbà níyà tó bá pé yà ni ọjà sí torí di eléyìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù lẹ́lọ fún kọ́kẹ́yìn bó kèfèrí ṣe ń pín ogún tí èsì ẹni tí ó jẹ lẹ́lọ fún kí lọ́kàn kí lọ́kàn o torí pé àwọn ẹni tó dé tiẹ̀ náà lọ́lọ́ fún bàbá yín o àbí ìyá yín o wọ́n dàbí ìgbà tó ń lò ní pọ́ọ̀sì àti rí i láti bàbá àti fi ń wẹ́ lọ àrí kó tó wá di pé àmọ́ ibi tẹ́ wà ní ìsìn ọ̀bá àjẹwọ̀n ọ̀bá àmọ́ jẹ́ ọ̀kan wọ ilé ìjẹ́bù sí jẹ́ náà àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àmọ́ sọ pé tó bá kówó torí owó kékeré ni irú ètò ṣe pé ẹ̀mí kì í tẹ̀lé irú ẹ̀ tẹ́ ẹ bá rí kò ní mú yín lójú wọ́n ní tí wọ́n bá ti rí irú ẹ̀ ó lè nà kápẹ́ ní ìsìn láwùjọ àbí ten naira títí dórí bíi wàzó ó lè nà àmọ́ mọ̀ pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ah wàzó mi wàzó mi wọ́n ti fi ràkàrà yọ ọkọ̀ ọba kòkó mú mi kò fẹ̀ǹtì ẹ̀rí ọ̀sọ́ pé o ti jẹ́ gbé ọ̀jẹ́ gbé so ṣùgbọ́n tẹ́ tó ní tó bá ti fojú hàn wàá sanwó rẹ̀ padà fún náà. aleykum salaam. àgbà oyè wo ni ṣé àgbọ̀ nípa pínpín àsìkò ọkùnrin tó ní ọkọ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ṣé twenty four hours in the ni irú ẹni yóò wọ́n fún obìnrin kọ̀ọ̀kan ní ọba ẹ̀fọn òfin àbí alẹ́. òfin ọlọ́run náà nìyẹn. òfin ọlọ́run náà nìyẹn wọn lọ́ọ́ máa pín lọ́jọ́ kọ̀ọ̀kan kí ni ń pè lọ́jọ́ ọ̀sán láìsóoru òru láìsọ̀sán àbóoru àtọ̀sán àdúpẹ́ fọlọ́ náà wàhálẹ́kùn sẹ́mi àbí àti fáàlì kọ́ àlàyé à tuntun wà ń bẹ̀ ni pé nísìnyí wọ́n I expect kọ́ ọmọ jókòó kalẹ̀ náà but ìgbà tó tó tó tilẹ̀ ti máa ọ̀ ilé rẹ̀ ló ti ilé rẹ̀ ló ti wẹ̀ ilé rẹ̀ lásán tó wọ̀ ló ti mú ilé rẹ̀ ló ti jẹun ló ti gba abisẹ́ rẹ̀ lọ so tó bá tún darí dé kọ̀ bá àjọsàn ilé rẹ̀ náà ló tún lọ kìí yóò bá lẹ́vù tó ní àwọn méjì mẹ́ta tó lọ gan sí pálọ̀ kan tó kọ àwọn dàálẹ̀ bíi ọmọ skul yẹn tó bá nídìí rẹ ó firi kọ́ wa bọ́ ẹ gbọ́rọ̀ ń tọ́ kọrùn bọ́ ni hmm. eré ló ń pè so torí délé ọba àmọ́ kórìíra rẹ̀ ọlọ́bẹ̀ túláàsì ọwọ́ àmbẹ̀hùn tílẹ̀ bá tún sú ibẹ̀ náà ló tún máa wà ọlọ́run ṣàánú rẹ̀ so àmọ́ tó bá ti ní asù tó bá parí sọ̀láàtù làásù tó bá wọlé ṣẹlẹ̀ fún ọ láǹfààní àti lọ báyàwó kọ̀ọ̀kan kó wà pẹ̀lú wọn fún ṣẹ́jú díẹ̀ kó ọmọ tí ń ṣe wọn kó ọmọ táwọn náà ń ṣe nítorí bá ń fẹ́ nítorí wọn náà bá ń fẹ́ Aisha radiyallahu anha wọn nígbà tí anabi sallallahu alaihi wasallam kò bá jẹ́ pé lèmi lọ́wọ́ à tọ́ba wá lẹ́yìn asri gẹ́gẹ́ bí ṣe máa pààrà gbogbo ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn asri gbogbo eré ni máa bá mi ṣe yàtọ̀ sí pé kì í bá mi lò pọ̀ nítorí káwọn náà máa fi rora wa òun náà èèyàn làwọn obìnrin àwọn náà lẹ́tọ̀ọ́ tiwọn ọkàn síìzì obìnrin kálé ó níyàwó mẹ́rin so ìyàwó kan tó wà lọ́dọ̀ rẹ̀ lónìí kò gbọdọ̀ tún expect láti kó wọn tún rí ọmọ ó di lẹ́yìn ìjọ mélòó ó di lẹ́yìn ọjọ́ mẹ́ta sẹ́yìn náà ẹ lè gba bẹ́ẹ̀ yáà ni ọlọ́run bọ̀ fábòsì torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kù tó bá ti níyàwó méjì mẹ́ta mẹ́rin tó bá ti di lẹ́yìn asù ìyàwó kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ lọ tó bá ń ṣe ní tó náà ń ṣe. kí sa àwọn ọmọ kí làwọn ọmọ ṣe kọ́kọ́ má kó tún torí kọ pọ̀lọpọ̀ àwọn náà ṣe sábà bí gbà àwọn obìnrin obìnrin ṣe wọn la so Islam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà agbára ọ̀pọ̀lọpọ̀ àwọn méjì jókòó rẹ jẹ́ wọ́n fa wàhálà fúnra èèyàn gbọ́dọ̀ rí i pé òun pé ìwọ Ọlọ́run torí tí ọba ti lè pé jókòó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ ṣe lè jẹ òtúnṣe jẹmbẹl tílẹ̀ bá ti wá sùn ọ gbọ́dọ̀ tún lọ bá obìnrin kankan sọ̀rọ̀ ma àfọ obìnrin tó wà nílé rẹ̀ so àwọn obìnrin ète tí wọ́n sì tún pọ̀ wọ́n kàn lè wá ni kọ́ máa pariwo bàbá alágbájá bàbá alágbájá. lẹ́yìn ìṣáì ó sì sí ilé rẹ̀ kíní kan ní dapọ́ọ̀dù rú yìí o tí bá ń darúkọ ọmọ bó ṣe kó kún mọ̀ bó tó o lè jẹ́ pààyàn ni yọ́sàfẹ́ gbé ọ jáde so ìwọ ni kọ́ ọgbọ́n nítorí bá wà ń bẹ̀ tí bá ń gé ọjẹ títí dọ̀la kò ní pọ́ orúkọ yé ọlọ́sọ àdọ̀la lọ so àwọn àti torí ayán ó declare state of emergency rárá o.

pé ìyàwó tuntun rèé o kí lọ́kàn àmọ́ àgbà tó kọ́lé kọ̀ọ̀kan fún wọn sí ní àyè jíjìn ni gbogbo wọn wà wọ́n jìnnà síra wọn àwọn fi wọn hanra wọn wọ́n ti sè pé wọn náà fẹ́ dáná wàhálà kalẹ̀ ó fi wọn hanra wọn so wàhálà ara wàhálà tó kóra rẹ̀ sínú ó gbé lẹ́yìn ètò ìyàwó tuntun tó mọ fẹ́ ni wọ́n kí wọn yálé ẹnu kélé náà yálé ẹnu kélé náà yálé ẹnu ọ̀kadà nítorí pé aburú ń bẹnu kó ọmọ mara wọn aburú ńlá ń bẹnu kó ọmọ mara wọn nítorí tí wọn bá mara wọn tí kú bá dé à ẹ lọ wọrú wàhálà tó ti ṣẹlẹ̀ ní agboolé àwọn ẹlòmíì nísìnyí gbà tí wọn bá kú ìyàwó kan wò kó nìkan lọ fẹ́ so àwọn mẹ́ta sí wọn ta tó ti kọ́lé fún wọn sàwọn wá yọjú pé tọ̀ sọba àná <laughs> ẹ mọ̀ pé visa fún àwọn obìnrin sọkọ bá ti kú tó aṣọ tó máa lọ́la wọ́n gba visa nù láti sọpọ̀ tẹ́lá tó máa lọ́la báwo ń bọ pọ́ǹtẹ́ jẹ́ ẹ̀hẹ́n wọ́n á níyàwó lónà ń jò wọ́n fẹ́ ọ. so tí ìwọ ọba mú wọn mọ́ra wàhálà wọn ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ tó bá ń ma lórí tàwọn obìnrin ọ̀sán àwọn máa ń kọ́ ṣé kí wọ́n rọ máa nù ní torí délé ẹ̀sìn wọn hanra wọn torí ẹ̀ ló ṣe rẹ́ pé lábẹ́ òfin ọlọ́run àǹfààní ti ń bẹ káwọn ìyàwó yìí nǹkan wà lójú kan náà ó ilé náà lọkọ fún kálukú kí lè kálukú wà tòsí ara kó ọmọ ríra wọn ọ̀pọ̀ ju kí wọ́n wà ní mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ṣe sọ̀fà márùwà ojoojúmọ́ jóni olóni ọwà lókè odò ọlọ́wà ń sàlẹ̀ odò kàlàǹfọ́ọ̀bì so ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ wá tó sára wọn wọ́n máa bínú kan wọ́n ṣe kí wọ́n jọ fà yóò tóra wọn. olùkọ́ padà ṣe sùúrù náà ni ẹ bá jẹ́ torí ọkùnrin kò ní gbà orúkọ yé <laughs> àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sì mara wọn wọn mara wọn lọ́mọ bàbá kan yàtọ̀ sí kọjá pé kóńkó jabeléism ńlẹ̀ ń bá ká níjẹ́ tó bá kú wàhálà oṣù àwọn ọmọ kan ò ní mara wọn sòtá tí wò ó rí wọn unite kó tó kú náà tí ó sojú rẹ̀ àbí tí ó sẹ́yìn aleykum salaam. kò sí ká ní pé ò sí ní kẹlẹ́ mi ò fẹ́ lè járe. aleykum salaam. naam. yẹn sì ṣe kọ́sùrù lórí ìrìn àjò sọ láti yẹn gangan bí asù ó ti pa dóhùrù àti asùrì pọ̀ láti jẹba ó sì ń bọ̀ wá sílẹ̀ yìí ẹ wá délẹ̀ yìí níbi aago mẹ́ta asìrì ò báyìí wá ní o ti asìrì o asìrì náà mo rò pé yé wa ọjà bó ti ká ní pé ò tí ì dájú ètò dájú láà máa dá o. kásìkò sọ láti bá ti tó àìtó ẹ pèpè fún ọ̀rọ̀ pé ìṣẹ́jú báyìí láà máa sílẹ̀ nǹkan mìíràn àmọ́ ẹ gbọ́dọ̀ lọ́sọ̀ láti lára ní pípé sí ìgbà tásìkò rẹ̀ ti wọlé tó bá ti wọlé tà ìwọlé torí ẹ̀ ó yẹ kí gbogbo ẹ̀ káwọn èèyàn yúnífọ̀mù rẹ̀ lọ́nà tó yẹ pé bẹ́ẹ̀ ń ṣe pèpè ń bì ní gbogbo ẹ̀ ní ìlànà pèpè kí gbogbo mùsùlùmí ọmọ pásítọ̀ ti wọlé nìsí ìfẹ́ ẹnu náà ló máa ń fà tó fi jẹ́ pé sẹ́yìn bá pè nìsí ten minutes later lẹ́lòmíì ó tó pè ẹlòmíì thirty minutes ni wọ́n tó pè ẹlòmíì yóò máa lọ bí one hour pé ẹ bá wọn léwu lọ wọn fẹ́ aago kan ti jẹ́ àwọn bá bá wa aago méjì wọn máa ṣe àbí àyílà àyílà náà wọn máa ṣe mọ̀rọ̀ pé wa kìí ṣe sọ̀láàtù àgbọ̀họ̀rọ̀ ọjà bó ṣe jẹ́ so ẹ̀yin lè ẹ lè fi ten minutes lẹ̀ ẹ lè fi twenty lẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ fi àsìkò lẹ̀ fáwọn yẹn láti wá eléyàn ò sí wàhálà ń bẹ̀ àmọ́ àsìkò sọ̀láàtì gangan lẹ́ẹ̀ma pé naam aleykum salaam. fi wọ. wọ́n ò fẹ́ àwọn méjì ọ̀ sọ mẹ́ bọ́yá yọ kága ò tí fẹ́ kálómi ó béèrè jáde. naam sẹ́rí àwọn as'ilatun iftiradiyya kò sí ìtumọ̀ fún máa dáhùn rẹ̀ nínú fiqh torí pé nǹkan tí ò ṣẹlẹ̀ ni ẹ̀ẹ́n sì ń bi pé tíra kan lẹ gbé kalẹ̀ ń kọ́ ní wọ́n wá ọpọlọ yín àbí òye ẹ má máa béèrè béèrè tó kó ó kó tó ṣéyàwó méjì náà kọ́ wa béèrè náà náà wọ́n béèrè fúnra wọn kí lọ́kàn wọ̀ gbàdé ètò pé wọ́n dilẹ̀ náà aleykum salaam. rárá o obìnrin fi ọmọ lọ́kọ láéláé obìnrin fi ọmọ ṣùgbọ́n àwọn obìnrin yẹn wọ́n lè fa ọmọ wọn nígbà tí ọba ti sọkùnrin nù ìdílé ọmọ ìdílé bàbá ọmọ wọ́n lè fa ọmọ wọn lé ẹnìkan lọ́wọ́ nínú àwọn ọkùnrin pé kó fi lọ́kọ ọkùnrin lè má jẹ́ ìdílé wọn but àwọn fà lé ẹnìkan lọ́wọ́ pé ẹ bá a fi lọ́kọ náà aleykum salaam torí rẹ̀ ń tẹ́ máa sọ pé ìyá àti bàbá rẹ̀ ti fà á lé lọ́wọ́ ìsọkúsọ ni o náfìlà ni ìyá rẹ̀ kò sí ní tá a fẹ́ fi sínú kó alọkọ alọkọ náà wọn bọ tí bàbá rẹ̀ tún sọ pé ọwọ́ ìyá rẹ̀ lọ́rọ̀ wà ìsọkúsọ ni o ìyá kìnnì ẹ bá sọ̀rọ̀ sójà rẹ̀. kílọ̀kàn kílọ̀kàn àfi tó bá pàkọ́ lẹ̀ ó ní tí wọ́n bá kú ẹ pín ogún mi dọ́gbandọ́gba ọ̀rọ̀ sẹ̀rí àkọsí sẹ̀rí àkọsí má gbé wọnú ogún tó ń wò ń lọ dáràn wọlé àtẹ̀sẹ̀rọ wa zero tó ń wọ́n zero ọ̀kọ̀rọ̀ ẹ̀yin náà tẹ wá musẹ ọ̀daràn lẹ́yìn náà nítorí kò ń dábàá ni ó tún wá fèpè kún èpè lòsùlùmẹ́nì kankan nìsí nítorí pé ntọ́ fẹ́ ká ṣe tí ń fèpè léwu ọ̀tàkùtọ̀ lọ́wọ́ ọ̀tàkùtà ó lóun kú mùsùlùmí ṣiṣẹ́ àwọn kankan nípa abẹ́sẹ̀ pín ogun al-aslu baqa'u ma kana 'ala ma kana òfin ọlọ́run ni pé ìwà tó ti jẹ́ pé mùsùlùmí ló kú ìsìláàmù náà láfi pín ogun rẹ̀ àwọn ọmọ wa rán rí má pa jùlọ àwọn àǹtí àǹtí kéṣe rú àwọn ọmọ kókòkò yìí wọn máa gba dọ́bù nítorí ẹ̀ ń gbà ọlọ́run mọ ibùkátà wọ́n sálà àwọn ò ní gbà wọ́n bá fi wíìnì àwọn yòókù tọ ẹni tó jẹ́ yí pé òun lọ́sàbẹ̀nu gan tí wọ́n fi takùtọ̀ lọ́yìn ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ju ti gbogbo wọn lọ. lẹ́bí tẹ̀wọ́lá kébọ̀rọ̀ hù ẹni tó forí ru ọrù ẹsẹ̀ yẹn ẹsẹ̀ tí ó ju ti àwọn yòókù lọ. àwọn yòókù tán dance to at one. báyìí tí ah, wọ́n bá ti sọ́wọ́ wọn kíní àwọn náà dára. àmọ́ kù kí lọ́kàn kí lọ́kàn kó sí ń tọ́kàn nínú hadith anas nígbà tó ń sọ̀rọ̀ ìrìn àjò aláìsàn àti bí wọ́n ti kọ́ sùn wọ́n sọ pé ní tánàlì wáyé bí àjò tí òun ọba tí ìyá àtàlì ànábì ọ̀n lọ sọ̀rọ̀ àdúgbò rẹ̀ rà nígbà tí wọ́n ti bá wọlé oní ọ̀wá sí méjèèjì pa wọ́n wá ní tó bá fẹ́ sí ìrìn àjò tí yóò wá sí ọ̀ṣọ̀ọ̀ṣọ̀ ok ní ìtẹ́ tó tíráfù lọ báyá dúró ẹgbẹ́ ní ìsìn láti Ògbómọ̀ṣọ́ nígbà tó wá dúró àsìkò sọ láti tó ọwọ́ àti jámọ̀ tó gbé. tilẹ̀ dẹ àbí ńlẹ̀ yìí. nígbà tó wá kó lẹ́sẹ̀ ó ṣe bí ó ṣe tán bó ṣe ṣe jámọ̀ tó gbé mẹ́rin gbéra ó ṣe bí wọ́n gbé nǹkan kò sí kò sí wàhálà ń nítorí pé àdéhìí kan àwọn àdéhìí pọ̀ lẹ́yìn náà táwọn fòkàá ò tẹnu wọn papọ̀ lé lórí òní wípé tó o bá ti lè sọ láti kan sọ láti alákọ̀ọ́kọ́ lásìkò rẹ̀ tó sì wà lórí ìrìn àjò kò sí ní tó nípa mọ́tòsí jọmọ́ gbogbo àdéhùn yẹn náà wà ṣùgbọ́n ní táwọn fuqaha ń sọ ní wípé tó o bá ti lè ṣe jọmọ́ àti o bá ti lè ṣe kọ́sùrù sọ láti kan tó sì wà lórí ìrìn àjò ó tún lè ṣe jọmọ́ jadrika sayr am lam yajid bika sayr bákan náà òórùn ti yẹ̀tàrí kó tó di kó ṣe sọ̀látò bọ̀hùr orí ìrìn àjò náà lọ wà ó tún ṣe sọ̀látò làásù. bákan náà tó bá fi lè mú ọ tó bá fi lè ṣe magrib wàá tún ṣe ìṣáì pẹ̀lú ẹ̀ fẹ́lẹ́ yìí nu kò ṣe jẹ́ nu. naam salaam. òkè bó. ọmọkùnrin náà ní ẹ dá nǹkan lẹ ẹ dá nǹkan lẹ ẹ. àwọn olè yáwó tó bá ti ṣe lè ń bẹ tó bá ti ṣe lè ń bẹ àmọ́ Islam ọgbà kẹ yá owó lọ́nà tó fi jẹ́ pé yóò rìsíkì láìfù yín yóò sì rìsíkì bísínẹ́sì yín lápèjúwe nísìnyí mo lè dá bísínẹ́sì lẹ̀ tó yẹ pé mo ní chance láti lè ya five hundred thousand naira mo tún wá ní chance láti lè ya fifty million naira èwo lẹ́kìn ya naam ẹ ẹ dáhùn five hundred lọ́yẹ kọ́ ya tó ju ẹlòmíì ti jìn ìyọ́n lọ́wọ́ wọn kẹ́ fifty million ah fifty million lọ́yẹ kí n ya wàá risk life àti business yẹn so ẹni tó rí rẹ bá pé o ò ní lọ fún fifty million five hundred thousand lọ́ọ̀lọ́ fún torí kú ń bẹ wọn ọmọ tó lè ṣẹlẹ̀ jàǹbá sì ń bẹ ọmọ tó lè ṣẹlẹ̀ sí fifty million yẹn tó bá gbé fifty million mọ́ ọ lọ́wọ́ sọ́dà bíi kí wọ́n gbé five hundred thousand mọ́ ọ lọ́wọ́ tí bísíǹsì bá dàrú lórí fifty million sọ́dà bíi kó dàrú lórí five hundred thousand sọ̀ntorí ẹ̀ ká má jẹ́ pé ojú kòkòrò ti fọ́ ayé wa débi pa tọrùn bọ wàhálà tí èsè tiwa a tún á da alẹ́ fẹ́ lómi yóò jẹ́ pé bàbá àti ìyá wa àwọn ọmọ àti mọ̀lẹ́bí wa wọ́n mọ̀ wá sanwó ọjà táwọn ọ̀rà so èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tójú kòkòrò ń dà láàmú kọ́ jẹ́ gbèsè níwọ̀nba ó dájú kọ́ jẹ́ gbèsè púpọ̀ lọ tí ó wá di pé wọ́n lé ọ̀ka so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ má sì gbogbo ní tí ẹ má fẹ́ ṣe láyé even that five hundred thousand tó bá rọ̀ yàn lọ́rùn láti má yà rárá ń ló pè yàn nítorí pé owó yíyá owó yíyá owó yíyá tẹ rí yẹn òun ló máa ń sábà ló máa ń sábà ń fa àkóbá ńlá fún gbogbo ẹni tó bá tọrùn bọ sọ nítorí pé àti gbà ẹ rí i pé í máa mú ìyẹpẹrẹ ara ẹni dání tá a bá gbà tán àyè lè gbórí sókè níwájú ẹni tá a bá yáwó lọ́dọ̀ rẹ̀ so àti wá san tó bá tún lọ lọ tíkọ́tíkọ́ ọmọ mú àbùkùdá ni sókè àlà fẹ́ fi gbèsè sí ẹ̀yin rò pé nǹkan kan wà tẹ́ fẹ́ fi gbèsè sí láyé a'udhu billahi minash shaitani rajim kó o sì láàmà tọkàn rẹ bá balẹ̀ sí gbèsè tó bá ti lè kú pẹ̀lú owó olówó lọ́rùn ò ní nísìmí nù sàárì rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nù hadith ilé ìdí imaamu Tirmidhi tó gbé jáde tó fẹsẹ̀ nílẹ̀ oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìnyí ó dìgbà tán bá tó bá san tá a lọ́mọ tó fi ẹ̀ tí wọ́n bọ̀ san gbèsè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ aleykum salaam tó. wá àfikí lọ fẹ́ gbọ́ nu mọ́ṣáláṣí ẹ bá ń ṣe níbi tí ọ̀jọ́ mọ́ṣáláṣí kò ní ìdíkọ́ gbé jánábà ọ̀nu mọ́ṣáláṣí àti gbẹ́ndì ẹ jẹ́ bó ti ṣe jẹ́ náà gbogbo nǹkan yẹn wọ́n lè fi tàn wá jẹ not until tó bá ọ̀nu mọ́ṣáláṣí ẹ fún sẹ́ẹ̀tì kọ́ lọ gbọ́ mo rò pé yẹ yín ẹ jẹ́ bó ṣe jẹ́ náà. nípa. Uh-huh. tó bá jẹ́ pé wọ́n padà ọlọ́mọdé family ta ni family ọ̀daràn ọ sọ pé tí wọ́n bá pín kì í ṣe àgírí tí wọ́n bá pín nílànà tó takò tọ́lọ́run téèyàn náà sì ń bẹ nu ọmọ òkú séèyàn ọgbà àmọ́ àgírí kí ni ata ńlá àgírí tí ò nítumọ̀ wọ́n pín ní ìlànà tó takò tọ́lọ́run èèyàn náà sì ń bẹ nu ẹni tó lẹ́tọ̀ọ́ sógun yìí sọ yẹ kéèyàn ọgbà kọ́tọ́ kéèyàn ọgbà ló kọ́gùn. lórí ti won náà bá finú fẹ́ dọ́gba ló kọ́ ogún ni wọn náà ti selo torí wọn náà ti yọnu sí òfin ti ṣètò lọ afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun na'am. aleykum salaam. kò sáà sáà rẹ̀ tẹ́ ṣe ju kẹ́ ṣàdúrà fáwọn ẹni tí ń bẹ nínú sàárè lọ. السلام عليكم أهل الديار من المسلمين والمؤمنين أنتم سلفنا ونحن إن شاء الله بكم للاحقون رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية so kò sófin tó sọ kíkẹ bọ́ bàtà alẹ torí pé fẹ́ wọlé tẹ ṣùgbọ́n òfin tó lọ gbọ́dọ̀ tẹ sàárè mọ́lẹ̀ pẹ̀lú bàtà ọwà gbọlọwà sọra rẹ náà. aleykum salaam. téèyàn bá rántí kò yé mi. káyé èèyàn máa já téèyàn bá ti rántí kú kò ní ìdí máa ronú kú <laughs> máa wò kó wọn di dì báyìí. wọ́n ti gbé ọ tó wọ́n ń gbé ọ lọ wọ́n ń pé ẹmu dáadáa kó rí ọmọ ìjà bọ́ pèsè ọmọ ìjà yín gá ti tó láti bẹ̀rù pé à ìmọ̀ kú jọ àdúrà bá ọ ikú gá ti tó wáàzì àdúrà bá ọ nàám. Aleykum salaam. wá kí ń gba owó ìlú tí wá sí wọn ti fẹ́ máa ìjàmbá fún tó tọ́ kó máa gba owó. ìjàmbá rẹ o. wọ́n ti ń takò. wọ́n takò mọ̀nà kí ń bẹ̀ ń bẹ̀ ń ta àṣetílé fi jó kájé kẹlòmíì náà gbọ́ kò gbọ́dọ̀ gbá wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan tí wọ́n bá dúró ti òdodo ọlọ́run tún mú olódodo mi yọjú olódodo mi náà tún yọjú ní dìpátímẹ́ǹtì yẹn ẹ fi lè parí

tó bá fẹ́ obìnrin tó bá pẹ́ jù lọ́dún méjì yọ kọ̀ wọ́n lẹ̀ náà kì í sì ṣe ṣíyà náà ọkàn wù bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n sì fẹ́ yàwó yẹn kò ní di tìpọ́ ọdún méjì lóòsì ah ẹlẹ́nu ah, lágbára ẹni tá a bá ti mà ti ń ṣe bẹ́ẹ̀ kó tó di pa broadcast ọkọ rẹ̀ fáwọn yẹn ṣé èsè bíi títẹ́lẹ̀ náà ló ṣe léyìí ábìlẹ̀ rẹ̀ bíi ti tẹ́lẹ̀ báwo tó ọkọ̀ ọ̀lẹ̀ lẹ́yìn ọdún méjì ó ní rárá o mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kò sí wa tó bá tún wá ṣe bẹ́ẹ̀ ẹ wá gbókọ rẹ̀ sínú ìwé ìròyìn ẹ jẹ́ BBC ọmọ eléyìí o ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra o abatobìnrin jẹ́ lélẹ́yìí o irú jàǹbá tí bàbá rẹ̀ ò fi ṣe ya rẹ̀ ní máa fi sàwọn ọmọ ọlọ́mọ o kò sí ní tó burú mẹ́ torí pé òun náà ń ṣe ìbàjẹ́ kò sì gbé pamọ́ sọ ọtọ lábẹ́ òfin Ọlọ́run kẹ gbé e ta náà aleykum salaam. láéláé ọ̀gbọ́dọ̀ ya ọ̀gbọ́dọ̀ ya ó ń sọ pé màá fún ẹ lélẹ̀ ìwọ náà ń stamp ẹ̀ náà aleykum salaam ọ̀ràn yẹn ni àfi táwọn bá jẹ́ pé wọ́n ń gbára gbóná àbáwọn náà ti lọ ni sọ ọlọ́run bá sọ yìí pé tawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatra kọjú rẹ sí ìhà mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ gbogbo ibi kíbi sẹ́yìn náà bá wà ẹ̀kọ́jú sí bó ṣe bá nàbì lọ́ bá wà náà wò kì í ṣe pé wọ́n á sọ pé tí lè máa bá ti kọjú sí o ti tó kò burú kí náà ìwọ mọ́ṣáláṣí sí má sọ pé sọ láti ìmáàmù ti tó kò sí wàhálà náà wàhálẹ́kùn sọ. bọ́ọ̀lù ń ṣe máa lówó ẹ̀sìn báyà ń fi tọ kò sí wọ́n ti ń bẹ̀. bẹ́ẹ̀ owó tí wọ́n fi tọ kò sówó à ń dáni ló ń bẹ ìyẹn pé tí mo gbà lérò ni pé ẹ má kàn máa fẹ̀sùn kàn àwọn èèyàn ẹ wádìí torí pé ọlọ́run bọ̀ fẹ́ kákan máa dábàá yà á yọ lẹ́dínà amẹ́nu jìtẹ́ni bò kẹ́kẹ́ rẹ̀ mìíràn bọ́ọ̀nù ìnà báàbọ̀ bọ́ọ̀nù ìtìmọ̀ wọlé àtẹ̀jẹ̀ sẹ́sùn ẹlòmíì láṣẹk iṣẹ́ ọ̀daràn lẹ́yìn rí pé ṣùgbọ́n náà máa burú sí bẹ́ẹ̀ nu kóun kóun fowó burúkú tọmọ tẹ́gbẹ́ wo halal ní fi tọmọ sẹ́yìn ọ̀kan lè kàn máa dájọ́ ṣáájú kẹ́ tó gbọ́ lẹ́nu ẹni tí ẹ fẹ́ máa ṣèbéèrè ọ̀rọ̀ rẹ̀ tó bá dájú haram náà bá fi yóò ma yóò kó bọ́ ma nínú pé ọ̀kan nínú sábàbí mẹ́rin tí ìjẹ́ká du ọgbà nítorí حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام ọ̀kan mẹ́rin kọjá pé haramu ni wọ́n fi tọ̀ táwọn nǹkan mẹ́ta ìbá tún kùn yóò ṣe sábà bí ká do àrẹ ọmọ màá gbà fẹlẹ ìdìbò sí jẹ àmọ́ ẹ má máa fẹ̀sùn kàn àwọn èèyàn kẹ tó wá sí kẹ tó wá àkọ́kọ́ ni pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá kò fi sírò ẹnìkan sẹ́nìkan lọ́wọ́ Ọlọ́run ni ó ṣe sírò àmẹ́mi fẹ́ mà dájú ọlọ́run nípa nǹkan ẹ jẹ́ nkọ̀kọ́ mà dájú náà pé ẹni tí mo fẹ́ ṣe béèrè nípa ọ̀rọ̀ rẹ̀ ó dájú pé n so ìgbà náà ni màá máa béèrè náà kò lè fi lọ́kọ kò lè fi lọ́kọ ọmọ ọlọ́mọ ni ẹgbẹ́ bẹ́ẹ̀ aleykum salaam. yọjà yọjà sọlá tìyẹn yọ lọ sàlùwàlà torí kọ́ sọ pé fẹlẹ́ mi tẹ́jì dùn máa à tẹ́ bá rómi rárá alhamdulilayi wọ́n ti rómi kó tó sálámà eléyìí tọkàn balẹ̀ sí ni pé ẹni tó bá yẹ kó ti fi tẹ̀yẹ́ mú ṣe sọ̀lá tó fi wá sálámà ẹni tó sálámà ló rómi eléyìí ò ní tún sọ̀lá tirẹ̀ sí ṣùgbọ́n ẹni tó sì wà lórí sọ̀lá àbẹ́ ẹni tó ti bẹ̀rẹ̀ tó mi fi dé yóò lọ sàlùwàlà yóò tún yóò ṣe sọ̀lá tirẹ̀ pẹ̀lú àlùwàlà náà. irú àwọn kaba náà bó ní káàdì ẹ̀ ṣe wọ́n tó náà rí. ah ẹ máa pariwo tántántan ni o seven thousand eight thousand káàdì kéṣeré ẹ máa pariwo ẹni tó bá sọ káàdì nù tẹ̀bá ẹni tó bá sọ nǹkan kan nù wọ́n wá ọ̀dà káàdì kéṣe MTN kéṣe Glo kéṣe Airtel ẹni tó bá sọ káàdì nù. ẹni ọmọ wa yàn nana rẹ̀ wípé e, káàdì kọ́mpìnì báyìí ló ń sọnù so báwo ni ó tó èlò ó ti kíni kọ́ ẹ̀ lè pé máa pé nọ́mbà abẹ́yìn lè háwù rẹ̀ sórí ìbùsùn aleykum ọ̀kọ́bùrù kọ́mọ́bà àti ìkú kó tó di pé kó tó di pé kú dé so kò sí nǹkan tó burú mẹ́ àti èsì àwà fún pé káà náà lù pa so kó sùn bàbá tún jí yóò tún rántí ikú náà bó ti náà aleykum salaam. ah Allah. ṣé ìgbà tí wọ́n fẹ́ ìgbà tí wọ́n fẹ́ ó ń bẹ lórí pé ń lọ sùkúl ṣé bàbá rẹ̀ láwọn ò lè sanwó sùkúl rẹ̀ mọ́ni nàá so wọ́n ìgbà táwọn sọ pé jọ parí sùkúl rẹ̀ kó wá fẹ́ kí ni wọ́n sọ dáhùn náà ẹ dáhùn ah, àbẹ́ ìfẹ́ ká máa ṣàbòsí ni ṣébí wọn náà lọ sọ pé náà ẹ jẹ́ ká tètè ṣe àkúdù ní tábàtì àkúdù kìnnìkan agbára ọlọ́mọ ata. so alhamdulilayi wọn béèrè wọn béèrè náà ni kò sí so bàbá wọn máa sọ pé ńlẹ sanwó skul ọmọ mi ma ẹ̀yin ọkùnrin náà lẹ lọ sí garaje tẹ́lẹ̀ sọ pé a máa gbìyànjú a máa ṣe wọ́tọ́ yóò tipátipá ló fi rówó skul tiẹ̀ sàn ó tún lọ kọrùn bọ wàhálà so nítorí yẹ náà ni pé téèyàn bá ti lè kọrùn bọ pé màá máa sanwó skul rẹ̀ wọ́n náà lọ́ọ́ máa san ẹ̀yin náà wò ó sọ́ba mu kọ́ fọmọ fún ọkùn tó máa sanwó skul rẹ̀ ẹ̀yin náà bá wà dáhùn ẹlòmíì ò ní fẹ́ dáhùn ní ìsìn torí pé ẹ ti ra àwọn bàbá kan mú tẹ́lẹ̀ kọ́ máa jẹ́ pé àwọn náà gbọ́rú ọ̀rọ̀ yìí pé gbogbo owó tá a ti bọ́ ọ̀sán dá padà so torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ọlọ́mọ bá parí skul náà bàbá rẹ̀ òsì sọ kó ju agbára ń lọ ẹ̀hìn wọn náà ní fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ẹ sáfi fún mi ẹ sáfi fún mi so wọ́n fi fún ẹ kò yẹ kó tún á jẹ́ kí bàbá kan máa dààmú ma yes ó yẹ kó sanwó skul rẹ nù because at the end of the day owó táwọn bá ń san yẹn wọ́n á fi create ọ̀pọ̀lọpọ̀ problems fún ọlọ́jọ́ iwájú tí wò ní ìdí so ọ yẹ kó jẹ́ pé ìwọ ló gbé ìwọ ló gbé kódà kó yẹ kó lè gbé níwájú bàbá tó bá kàn ní ń báyàwó rẹ̀ sanwó skul lọ títí láéláé ó di mùsùlùmí níwájú wọn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n lẹ́yìn náà gbà tó bá sọ pé ọmọ skul náà lọ́ọ́ bá fẹ́ gbogbo àwọn wàhálà rẹ̀ ọ yẹ kó lè gbé sá. òwe lárúbá sọ pé wọn ni yọkùlọbẹ hasana alamiyakulọhùlmahar ẹni tó bá yẹ pé arẹwà obìnrin lọ fẹ́ fẹ́ sọdáàkì rẹ̀ wọn lọ́dọ̀ rẹ̀ ara sọdáàkì rẹ̀ lówó so olùkọ́ gẹẹsì irú ẹni tó bá sanwó skul ẹ wọ́n ti pè ọdún mẹ́ta owó ti kúnlẹ̀ àbí òkúnlẹ̀ ẹhẹn tó bá di lọ́la tó bá lóun fẹ́ ṣe kọlọ ok marhaba wàá sírò owó mọ́ra wọn ni mo rò pé yé wa ọdún mẹ́ta yìí kápẹ́ pa ti san three hundred thousand plus fifteen tó san jọ̀hún ó di three hundred and fifteen tó bá tó kó kó ṣe kúlò sọmọ pé ọ wà owó kan náà kò sówó. ó tún sanwó sẹ àgbégbé náà lẹsìn àti ìwọ ń kó lẹlẹ ọjọ́ bó ti ṣe jẹjẹrẹ tọ́tọ́ bá sì máa pàgbára rẹ̀ ọ̀bá ka àwọn obìnrin pọ̀ láyé yìí tọ́ pé primary lásán làwọn kà orin bẹ́ẹ̀ ẹ máa tẹ́ra yín jẹ́ nù torí pé èèyàn ti kọrùn kankan rí kò jẹ́ kẹ́ ẹ gbọ́n ẹ̀hẹ́n àwọn sọ pé ọkà dìgírì ọkà kìíní kan tó bá dìgírì láìsí ọpọlọ ẹ̀ <laughs> so báyọ̀ mọ primary náà bẹ́ẹ̀ lẹ̀ xẹ́yì torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ kórìíra tẹ́ pé bẹ́ẹ̀ lórí wà ẹ̀hìn ẹlòmíì jẹ́ pé secondary school ló kà orí ń bẹ́ńbẹ́ ẹlòmíì nce lóní orí ń bẹ́ńbẹ́ ẹlòmíì poli ni orí ń bẹ́ńbẹ́ dandan ni kó ọmọ wa dìgírì ká ṣé dìgírì lọ fẹ́ fẹ́ ni àbí ìyàwó ni wọ́n fẹ́ ni. Ah. bẹ́ẹ̀ náà lobìnrin tí ọmọ tanra rẹ̀ jẹ́ wọ́n sọ pé o ti gba dìgírì ìwọ tó fẹ́ fẹ́ o what is your qualification qualification lọ fẹ́ fẹ́ ni. Ah, ọkùnrin mi lọ skul lóòótọ́ àmọ́ failure ni. torí ńgbà tó dé poli sẹ́mítà alákọ̀ọ́kọ́ wọn ti já kulẹ̀ kò tún padà síbẹ̀ mọ́ ọmọ dìgírì lọ́wọ́ arí ló wọ̀ ṣé sàtífíkẹ́tì rẹ lọ́yẹ̀kọ́ máa béèrè àbí tó o lè tọ́jú ilé èwo lọ́yẹ̀kọ́ béèrè gbogbo àwọn ọ̀rọ̀ tó yìnbó kó wá fún àkójọ pọ̀lọpọ̀ olórí lọ́mọ obìnrin àmọ́ àwọn pé tí ì bá ṣe kádàrà ṣé sáìzì mi ni wọ́n wọ́n gẹ́gẹ́ bí bàtà. wàhálà obìnrin mi ojú ọmọ ti láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ jẹ́ káàbù kọ́kẹ́ ṣe torí kí eléyìí ọmọ sọpọ́ kọ tóun ó ti gba masters eléyìí ó ti gba degree ìwọ ńkọ́ tó school start lọ́kọ́ tó xèè orí wà ń bẹ̀ gbogbo ntí ìsara rẹ̀ àwọn ọmọ disqualify àwọn èèyàn tẹbi wẹ́ẹ̀ rí ẹni tọ́lọ̀ máa ní kọjá sówó fún ni tẹbi ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ láyé nìsín ọ̀pọ̀ ẹ̀mọ́ ẹ̀yẹn tó kàwé nìsín tí ò rí sẹ́ẹ́ èèyàn gba phd wọ́n ní kí wọ́n wá apply fún driving wàhálà oṣù lọ apply ní Dangote company phd holder ìwé ẹ̀rí ń kéne tó dé la ní kọ́lọ́n jẹ́ kálukú rọ́pò alálùbáríkà kọ́lọ́n jẹ́ kálukú ríyàwó alálùbáríkà gbogbo ọmọ tanra rẹ jẹ pé dìgírì tí mo gbà ní sẹ́rù eré ìlọ́yẹ̀ kọ́ fẹ́ mi ó ń sera rẹ ni o sẹ́rù ẹni tí ìyá ìlọ́yẹ̀ kí wọ́n fẹ́ nu lẹ́yìn dìgírì tó gbà irọ́ lásán paali lásán tó ẹgbẹ́ mi náà mọ̀ pé kìí ṣe ẹ́pọ̀tì òun ní dìgírì yẹn abẹ́yẹn ọmọ ni ṣẹbi nàìjíríà alájọ wa tó ẹgbẹ́ gbogbo ẹ̀rọ lásán náà ni wọ́n kàn fún wẹ́ẹ̀rí lásán ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu